آه، السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنا سأقف الله وبالك لكم أنت رأيك يأتيك فالفاوة با الفاوة aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkí ọlọ́kùn ọba náà ní àtàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àmdẹ́lẹ́ ọba kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jama lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lẹ́gbàá lóúnjẹ àfààní ẹ̀yọ ọkùnrin àti alkiyama eléyìí ni júmọ̀ aláàkọ́ nínú oṣù shawal 1443 ọjọ́ karùn-ún oṣù shawal náà àkọlé khutba náà ni pé التقوى راس الحكمة سنة رمضان لكل المتقين أقبى رمضان قالوا مزعب على جفوة كلمة ديكو المتقين أو القيلوبة يعني التقوى راس الحكمة ìbẹ̀rù ọlọ́ọ̀ba òun sì ni ọ̀gá gbogbo ọgbọ́n tí ẹ bá nígbẹ̀rù ọlọ́ọ̀ba ilé ìlọ́gbọ́n ọlọ́mọta àfọ́ alọ́gbọ́n alálùbáríkà ọlọ́ọ̀ba lọ́fàá tí bàbá wa ṣe Adam rahimahullah inú tíra fọwákí ìsáàkìtọ́ gbàmúwa pé ayatun bila taqwa ayatun muzillatun kalamu bi ghairi llahi ma laysa yanfa wa in kunta za taqwa takuna li rabbina amina min darain fima yufazzil bàbá ní ayatun bila taqwa bàbá mọ́rọ̀ yẹn tí a fa kan sọ síwájú pé èmi tó bá ń lò lé ayé tí bá ń mí sókè tí bá ń mí sílẹ̀ tí mu bila taqwa tí ò sí pàyọ́ lọ́wọ́ bá ń hayatu mọ̀tìlátò ẹ̀mí yẹpẹrẹ ni òun pẹ̀lú ajá àdúgbò wọn ọlẹ́dẹ̀ àdúgbò wọn bákan náà ni wọn tó ẹlẹ́dẹ̀ náà jẹ́ mú súnmọ́ bó wọ́n súnmọ́ òun náà kàlámù bí gẹ́rì láì máa lẹ́sẹ̀ yẹn fà ọ̀n tí a sọ kalẹ̀ tí a pé ọlọ́run wí ànẹ́bí wí kò sáǹfà níbẹ̀ àbáwíwá ìkúntàbá tẹkùwà tẹkù náà lè rọ̀bìnà náà

gbogbo tí ń di ọpẹ́ tẹ lọ́wọ́ bá ní à ń sọpẹ́ fọ́ lọ́wọ́ bá tó ga jùlọ àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ń tọrọ àfojúdọ́ ọlọ́wọ́ bá asẹ́rẹ́pẹ̀lẹ̀ afẹ́dọ́ ọlọ́wọ́ bá asáde ọlọ́wọ́ bá kó ń bi àwọn ròyìn ròyìn aburú ọkàn wa àtàwọn iṣẹ́ ọwa tí ọba mo tó ẹni tọrọ bá fi mọ̀nà kò sẹ́ńtó lè ṣì lọ́nà ẹni tọrọ bá fi lẹ́sùn mi ṣìnà kò sẹ́ńtó lè mọ̀nà mọ̀ta fi wọ́n mọ̀nà tààrà rọ̀ bá mo jẹ́rìí pé kò sẹ́ńtó bọ̀rọ̀ tó sì fún àfọlọ́ nǹkan kò sọ̀rọ̀ ogun fún bẹ́ẹ̀ mo jẹ́rìí pé anabi Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rọ ọlọ́wọ́ bá ní ìdíṣẹ́ ọlọ́wọ́ bá ní ọlọ́run náà pẹ̀lú ọ̀nà máa ní ẹ̀sìn ẹ̀sẹ̀ dídò mi láti gbé gbogbo gbọ́n pẹ̀lẹ́sìn àwọn ọ̀sẹ̀bọ́ fẹ́ wọ́n kọ̀ ìkẹ́ ọlọ́run ọba kọ́mọ bá nàbí náà bọ́lọ̀ ti sèkẹ́ fún ànábì Ibrahim àtàwọn ará ọlọ́run ọba náà gbogbo ọkọ̀ ẹ̀tẹ́ al fada'i mọ̀ náà adẹ̀gbẹ́ Ramadan ní kálíbà jẹ́kàlú alùpàrọ̀lọ́ọ̀bà ọni àwọn alùpàrọ̀lọ́ọ̀bà umu ahlul fada'il wa umu awliya ar-rahman àwọn ni wòlú ọlọ́run tí wọ́n ni wòlú ọlọ́run bá kẹjẹ́ tí ń fònú atẹ́gùn àbí tí ń rìn lórí omi àbí tí ń rọjú mọ́ọ̀rùn àádára ọ̀ wòlú bá òun náà ní gíní ọlọ́run bá rọ ìpè alá ẹgbọ́ ìnà awliya Allah àwọn oníyọ̀tọ̀ láwọn ọba la khawfun alayhim wala hum yahzanun kò ní sípa fún wa bẹ́ẹ̀ ni wọ́n ní rí bàlọ́jẹ́ àwọn wá ní wọn alladhina amanu àwọn tí wọ́n ní mẹ́rin tó yẹ kúrò wọ́n ní aqida salima aqida sahiha al-mabniya ala al-kitab wa sunnah ọ̀rọ̀ wa kánú yattaqun wọ́n yẹn jẹ́ olùpayọ̀ lọ́ọ̀bà wa kánú yattaqun wọ́n yẹn jẹ́ olùpayọ̀ lọ́ọ̀bà wọ́n ń ṣe ń tọ́lọ́ afáwa abdullahi masoud radiyallahu anhu ó ní kọ́lẹ̀ bá gbọ́n tí a ń pè nípa ọlọ́wọ́ bá wí gbọ́ ó ní al'amalu bi tanzil gbogbo ọbẹ̀ ti láyé rẹ̀ wọ́n wó pẹ̀lú òṣùwọ̀n quran àti sunna al'amalu bi tanzil wala khawfun min al-jalil kó sì máa bẹ̀rù jọ́ tó dùn ọjọ́ ọlọ́wọ́ bá tí ò ní sí alárìnà láàrin ọkọ̀lọ́ دينا لاري وجعل قوان جايقا دينا والاستعداد ليوم الرحيم كاتي ما يقبل ما يقول ايه جوك لا صلى الله جيما لهم بشرة في الحياة الدنيا وفي الآخرة الله لك الله بعيد لهم بشرى يرد لما جسوان في الدنيا لا يتعوي وفي الآخرة ذلك يمنا لا تبديل لكلمات الله ذلك الفوز العظيم kò sí tí ó yẹ ọlọ́run pàpàpàlà àwọn olùkọ́ ọlọ́ọ̀bá nìyẹn ẹni tó bá rí eré yóò zaari kalifóòdù azim ilé ìlú rẹ̀ ìjọba jọba kasumna ramadan ibadallah linakuna min almuttaqin abbawe ramadan oṣù kan kálí bá jẹ́ ka la'allakum tattaqun wal mu'min attaqi mantiqu sawab ẹ̀rí ẹni tó bá jẹ́ olùkọ́ ọlọ́ọ̀bá ọ̀rọ̀ rẹ̀ tó bá bẹ́ sọ yóò máa wù pẹ̀lú òṣùwọ̀n kìtàrà sunnah sọ̀rọ̀ tí mo bá sọ ọgbọ́rọ̀ ọlọ́ọ̀bá mi tí mo bá sọ yìí sọ́gbọ́rọ̀ àníbi sílẹ̀ mi tí mi kọlu ọlọ́ọ̀bá mi ọ̀rọ̀ mo bá sọ yìí sáré bí ìfara mọ́rọ̀ tí mo sọ yìí wọn man tí kò hó mu sọ̀wọ́ àbẹ̀ wọn mọ̀ bá sọ ohun ẹ̀kìtìsáàd aṣọ wọn gan kéé aṣọ fáàrí ni ara o aṣọ nu wọn tí wọ́n sì ni wọn mọ̀ ṣe ohun tọwọ́ àbẹ̀ ìrìn wọn gan kéé sí ìrìn tanku tanku ìrìn ìrẹ́lẹ́lẹ́ ni wọ́n ibadu rahman alladhina yabshuna al-ardi qawlan قدوا أبصارهم عما حرم الله عليهم بقبون ترى وباسلي وهم ما سيوه وما سيكون به وقفوا أسماءهم على علم النافع لهم لينا وما تتم سرة قلوب كذا رأت قلوب توس ولا أنفاني ما توس ولا ما تتزين وصف لهم الله حقا في كتاب الكريم حيث يقول سبحانه وتعالى في موكم الحكيم <coughs> أنا أرون يوقع لهم وصفة معنا ìròyìn márùn-ún wọ́n náà gbọ́ tó bá jẹ́ kan tó bá nù òní innamal mu'minun dájúdájú àwọn mọ̀mìnì òdodo àwọn jẹ́jẹ́ mọ̀mìnì òdodo olùpàá ọlọ́ọ̀bà alladhina idha dhukira Allahu wajilat qulubuhum àwọn tó bá gbọ́rọ̀ ọlọ́ọ̀bà yóò lọ́pàá nù gbáyà wọn yóò ráyè jókòó sínú gbáyà wọn kò ní gbọ́ tí zaratun imana wa ala rabbihim yatawakkalun ẹlẹ́ẹ̀kejì tún bá ka wọn aya Qur'an fún wa tún bá fi àwọn àmì ayé hàn wá yóò sàlẹ̀kùn imanu pé a ọlọ́ọ̀bọ̀ ogo ni o ọlọ́ọ̀bọ̀ ogo ni o láàrin ọdún méjì sẹ́yìn ọlọ́run dẹ́wà ọ̀pọ̀lọ́kà nínú àwọn àmì rẹ̀ táǹpé ni ilé ìfi àgbẹ̀ àà ah, àtọ́lọ́ọ̀bà lùláìjì lórí ìsẹ̀máwàtọ̀ àwọn ọmọ ogun ọlọ́run àti sẹ́mà ọmọ ọlọ́run lọ́wà ọlọ́run mọ́ sí àwọn ọmọ ogun ẹ̀sí ọlọ́ọ̀bà ọwọ́ kòrónà bá tójú òrí ẹwọ́ ti fi ilé ayé ó ti fi ilé ayé ń tó sì wọ́lọ́ọ̀bà ọlọ́run tó kakúnlẹ̀ ọlọ́ba kakúnlẹ̀ kòrónà ọlọ́ọ̀bà وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون àwọn ìsí ìgbọ́kànlẹ̀ màláìkà òun ìgbọ́kànlẹ̀ àjẹ̀nú òun ìgbọ́kànlẹ̀ òsà wọ́n gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ búrú wọ́n gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ oúnjẹ wa ala rabbihim yatawakkalun ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àròyìn wọn ni ọlọ́wọ́ ọba wọn nìkan ni wọ́n máa gbọ́kàlé ọlọ́wọ́ ọba nìkan ni wọ́n farati ọlọ́wọ́ ọba nìkan ni wọ́n farati ọlọ́wọ́ nìkan ni wọ́n tẹ́wà dúrà sí ọlọ́wọ́ ni àwọn wọ̀nyí tá a wí yóò alladhina irun jama làwọn ọkùnrin wọ́n sì ń kí àwọn obìnrin náà sì màrún kí wọ́n kí nínú ilé ọkọ wọn alẹ́bí ilẹ̀ yòókè ìmọ̀lá sọ̀rọ̀ àtàwọn gbèrún dúró bó ṣe kó gbèrún dúró wọ́n máa tún máa tún wọ́n wí láti ibi tẹ̀sílẹ̀ ìhìrán débi tẹ̀sílẹ̀m wọ́n máa gbogbo tí wọ́n wí rúkú wọ́n máa tún wọ́n wí sujúd láàrin sujúd méjèèjì wọ́n máa táwọn wí. ó di yẹwa alẹ́bí ilẹ̀ yòókè ìmọ̀lá sọ̀rọ̀ àtà mímú máa rẹ̀ bàtẹ̀ náà hùm yóò fi kóòlù àwọn tí wọ́n ń ná ní tàkùtì fún wọn ọ̀pọ̀lọpọ̀ táwọn bá ń fi àyà yìí a máa ń pè é tí náwó nìkan àwọn tí ọlọ́run pèsè fún wa pọ̀ bí nǹkan gbogbo dáa fàṣẹ ṣe wá àdúgbò tó fún wa àlàáfíà wọ̀lá nǹkan lánì nǹkan lánì ṣe nǹkan ah àti mo fẹ́ tọ̀ mo rí tọ̀tọ̀ gan àti nǹkan lánì ọfẹ́ tọ̀ orí tọ̀tọ̀ nǹkan lánì ọfẹ́ jẹun orí jẹjẹ

tí wọ́n jẹ ní azikí alápàlẹ́ ẹ́ aljanna ọlọ́ọ̀bá ń bẹ̀ tí alùwà sọ́wọ́rọ̀ aljanna ọlọ́ọ̀bá imáàmù tọ̀bọ̀rọ̀ nígbà ní tiwa lọ́dọ̀ aris bin malik al-ansari aris bin malik ọjọ́ kan náà ará madina ọ̀yẹ́ anna umar bí rasulillahi sallallahu alaihi wasallam faqala lahu ọwọ́ fúnjẹ́lẹ́gbẹ́ anabi sallallahu alaihi wasallam lẹ́yìn salama lẹ́yìn wa ni ìwọ aris fayika asibata ya aris bóòlù sí jí lónìí bóòlù àárọ̀ ìdí rí lẹ́yìn bàtọ́ kíra àti àni sàlámù alékùn yẹn kára asibátu mọ́mìnà ní haka Allahu akbar o ní asibátu mọ́mìnà ọdúnmọ̀ jídèdè lọ́ní mọ́mìnà òdòdó àdábì ما تقول فإن لكل شيء عقيقة فما عقيقة ما إيمانك oní ojúdí mímúmì ní òdòdó gbogbo nǹkan lórí pàtó rẹ̀ olódòdó rẹ̀ ó dẹ̀ ní kántáfíkì kí lòdòdó tó wípé ojú múmi ní lòdòdó kára adafat nafsi anidoniya wọ sahara tó láìlẹ̀ ó ní mo múlé ayé mi mi ò kákulé ayé kún mi ò kún mi ò kálé ayé pépélé ayé máa tẹ̀rì sí ayé ara mo kàkúmọ̀ kọjá láàrin mo sì máa lo ọ̀pọ̀lọpọ̀ orú láti máa yẹn láfílẹ̀ fọlọ́ọ̀bà tọmátù nàhárì wọ̀bẹ́yìn náà mo fi ọ̀sán mi mo fi ń gbáwẹ̀ قولي فكعني أنظر إلى عرش ربي باردا وما في المهم ولا شراب بباي نبانبا وكعني أنظر إلى أهل الجنة ترى ورونا ترى ورونا فيها وما هو بهم هو وين الجنة تون لتون بنون بنون الجنة إما الجنة كجكنا وكعني أنظر إلى أهل النار يتداغون mo ti fi pé mo wà àwọn máa tí wọ́n pariwo tí wọ́n pariwo ró fíyà fàkàrà ní ìlúkè ya arif arafta faltazim ya arif arafta faltazim àdúgbò wà bí ẹlẹ́bẹ̀ta ya arif wa arif ọdáàmà ọdáàmà faltazim wá dúró lórí tó dúró lórí máa wùrí à pé àkíyàmà ti tó ọlọ́run wá ní kò mọ̀ wà jẹ́nà lọ ọlọ́run sọ ẹ̀kọ́ bìyànà ọmọdé àsáwà náà kò bìyànà ayọ̀ al-muslimiyun al-kiram هكذا المتقون عظم الخالق في أنفسهم تاني أقول قال الله باتعاد باع ويكالي باتك نور الله انتبه نبايا الله باتبه دنبا بايا وصغروا ما دونه في آيونهم أهو أي بقبون كاي ومكري هم لا يكري بنت لا ي هم لا يكري فأم وزنك أنه كبرها وأم فيها منعمونا gbogbo ọgbà ọmọ àwọn ń ẹgbẹ́ àwọn ti wà ní àlùjẹ́nà ní táwọn ń gbádùn ní àlùjẹ́nà kọ́ lọ́wọ́ ti wà lọ́wọ́ àlùjẹ́nà bẹ́ẹ̀ tún ni alujena ni tawon gbagbo gbadun ni alujena kolo lowo ti wa lowo alujena rú ka an anáhùn fi àmọ́ àgbàbọ́nà kòlóòbù ọmọ ma'azuna ó ti máa wọná pé táwọn bá wọ́n náà ìyàwó máa jẹ àwọn bóòlù àwọn sí ni wọná ọlọ́mọdé wọná gbogbo àwọn ọbẹ̀ lọ́wọ́ bá kọ́lọ̀ mọ́ ولو بفقنا بريكم بأبرو فإذا مروا بآية فيها تشويق رقنوا إليها طبعا أن تبا كآية ثم نصرهم طيب بل ولو بفر بري وطر بري وطر وإذا مروا بآية فيها تخويف أزقوا إليها مسامعهم قلوبهم أم سعلون الله رحمته الله أتعوذون من عقابه tún bá sọ ọ̀rá ayà tó bá sọ̀rọ̀ nípa àwọn fìràwọn àwọn ẹni bí ń pa ìyà wọn bẹ̀rù wọn bẹ̀rù ọba lọ́n dábòbò wá wọn fi ìyà jẹ wá ọlọ́run ṣàánú wá wọn kọ́ sí ànábì muhammad sallallahu alaihi wa sallam ilé ìlànà àmùtẹ̀kọ́ọ̀n destination ó ní parí àwà lórí ìrìn àjò ni àwọn kan ní Ramadan tí wọ́n parí àwọn kan lẹ́yìn Ramadan ní ilé ìjẹ́ ìrìbá ìfọ́n ti parí àwọn anáàbọ̀ wá tí wọ́n anáàbọ̀ wá parí o àfẹ́ akọ̀ fantahu ila nihayatikum fa inna lakum ma'alim fantahu ila nkàlùkù mọ̀ pé a ní bíjáde gbogbo ọgbà ẹ̀rù méjì máa bà bí ẹni ẹ̀rù méjì ní mẹ́bà mọ̀mìnì ajẹ́lùn kàdùmọ́dà láyẹ́dìrí mọ́lá òsáàlì ẹ̀fẹ́ àwọn àsìkò tó dìbò kọjá àwọn ọdún tó dìbò kọjá lọ 50 years ni 60 years ni 40 years ni 70 years ni ọmọ kílọ̀ lọ́wọ́ fẹ́ sí pàlú ẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ ló ń ṣe lọ́wọ́ bàtílẹ̀ náà kò lè rántí iṣẹ́ rẹ̀ tó ń ṣe kọ́nà fún kí wá lọ́fẹ́ ṣẹlẹ̀ sí وعدل قد بكى ما يدري ما الله قاد فيه الله أكبر àwọn àsìkò tó wá lùkù wájú rẹ̀ yìí ọmọ yẹ rẹ̀ lẹ́yìn náà kò mọ̀ dájọ́ ọlọ́run lórí ẹ̀ tó máa jẹ́ múmi nílọ ní àbọ́n ti di nǹkan mí ọlọ́mọdé àdì nǹkan kíǹkan wọ́n dẹ̀ fẹ̀yẹ̀tẹ̀wọ́dọ̀lẹ̀ abdul nafsi mi nafsi kún kálùkù wa pèsè àti tí ó bá bá lọ́hùn fún ara rẹ̀ wọ́n mi dùn ní yáwó ní àkírọ̀tì kún kálùkù pèsè láti ilé ayé rẹ̀ fún àlùkìyàmá rẹ̀ ومن حياتك قبل الموت قد كنت تنسى من كتودي فإن الدنيا خلقت لكم ilé ayé wọ́n dá nítorí ti wà ní tẹbá ronú sí ilé ayé kí láà wúlò fún láyé wọláyé gbogbo nǹkan tó wà láyé àwa ló wúlò gbogbo nǹkan tó wà láyé àwa ló wúlò mo máa ronú kíníkà inú ṣẹ̀rí àfà tẹbá bí tẹ́ pé àgùntàn yẹn bá ní ọmọ nú ọmọ rẹ̀ gan wọ́n sì ní halal fọ́kọ́ jẹ́ ẹ̀wọ̀n ọpa ìyá tọmọtọmọ ọlọ́sọ̀ wá sí ẹ̀tọ́ ni fún ọkọ jẹ́ ó ní wa ẹ̀lẹ́yìn ah, ẹ̀tọ́ ni fún ọkọ jẹ́ ìlà ìrọ̀lá àyàbá ni gbogbo eléyìí وخلقت كل شيء عجلك فلا تتعب gbogbo nǹkan taari kan tó tó Ọlọ́run bida kò sí nǹkan òjò tí rọ̀ àwọn ló wúlò fún orun tí ràn àwọn ló wúlò fún atẹ́kùn tí ń fẹ́ kí làwọn wúlò fún láyìí náà bóyá awúlò fún omi tí ń sàn gbò omi tó wọ́n preserve sínú rẹ̀ fún wa dágbẹ̀ bọ́ òun tá kùnmí tá ló ń ṣe pẹ́pẹ́ àwọn ló wúlò fún Ọlọ́run ni bẹ́ẹ̀ ni Ọlọ́run dá gbogbo ẹ̀ wọ́n kọ̀lẹ́wọ̀ á ń tún mọ̀ kọ̀lẹ́tún lẹ́ ọlọ́run wá dá yí pé ẹ̀sì ṣẹ́kẹ̀ lè gbẹ̀sẹ̀ láti kìyàmà ọlọ́run já wà náà tó gbẹ̀sẹ̀ láti wọ́n lẹ́dí nafsi bí muhammad lèdì annabi ni muhammad sílá wọn mo fi ẹni sẹ́mi muhammad bẹ̀lọ́wọ̀ ẹ̀ búra mal mọ́tò bá mi mustaabin mi máa bá dàmọ́ mi kò sí wàhálà kalẹ̀ yìí kuma wàlá bá da duniya ilẹ̀ jannati àwọn náà lẹ́yìn duniya ilẹ̀ àwa yìí nǹkan bí jìnnà lókun aljanna na bina ọlọ́wọ́ ba ọmọ jẹ́nà ni kò sí wọ́n ọlọ́wọ́ ba allahumma ja'alna min ahli aljanna ọlọ́wọ́ ba ṣe wá ní ọmọ aljanna واعلموا أيها المستمعون الكرام ذكري وإليكم يا رب إن أيها الأحبة أين خير الدنيا والآخرة في خمس الخصال بقبوغايات القيامة أو أبين كمانو طبعا إن كمانو إيه والله تسوري آياته وهي بين النفس كوني تلارو ألا أكون كوني تلارو وكفل عذا لينا مما جبرو التواري بوري أنفيه مما صرا برو ما سيا برو ما رولو يا برو وقسم الحلال كوث ما وجه يظمو لنا حلال لك ذو اللباس التقوى ليناكما وصف يالوما هيدا عن باب الغالب عندك أنه لينا وثق بالله على كل حال قوان بك ذلك ببوبا ببوبا كما فلوه بان بيكالوري الله بان مثلا قد ندم بعض العلماء كان وفاقه على خير الدارين يجمع كله oni ara moribe khairu darain uriyat al-qiyamah yajma'a kulluhu bi khams al-khilal ya la min lata'i àwọn kamarun nan tó bá lè mú ni ro o ma rorun gina nafsi ko ni telorun gbogbo tó ma ṣe fo ko ni telorun ma ya wabia ma kafsala aba ma ko pala biya والاكتساب ما يحل ما ونا جات مولدنا حلال والمبات التقوى ليناك وما وسق يا الله قل بقوة وقلوب فعلوبة وعلى كل حال قن بربك وافقا متبا فاتي يقولوا بعد بكري تبالي سبي قلوب ولوبة سبحانه وتعالى أو أنه وتوجري على القيامة أيها المسلمون المسلمين نستعبع ترجق عرلوني أو أنه سبحانه في الشوال النبي محمد صلى الله عليه وسلم قالوا حديث أيوة لو سنة أبي أيوب الأنصاري ولمن صام رمضان ثم أتباع ستة من شوال كان كصيام الدهر حديث رواه إمام مسلم أنت بقى رمضان تو بقى مفع في النوس وعلى البركة إيه بأن تبقى يودوكا ولا مزع سيور فولوبا كانوا ولا القيامة ولا القرآن الكريم ولا لا إله إلا الله